lórí ọ̀wọ́n gógó ọjà àti ebi ìwọ́de ńlá ṣẹlẹ̀ nítòsí àbújá àti ní kogi títí di bá a ṣe ń sọ yìí làwọn èrò rẹpẹtẹ ti rọ́ jáde nílùú súlẹ̀já nípínlẹ̀ niger tí kò ju kìlómítà díẹ̀ sílùú àbújá láti ṣèwọ́de àti ìfẹ̀hónúhàn lórí ọ̀wọ́n gógó ọjà àti ebi tó ń pa aráàlú lásìkò yìí níṣe làwọn èèyàn náà mórílẹ̀ ìlú àbújá bí wọ́n sì ṣe ń lọ lọ́gọ̀ọ̀rọ̀ àwọn aráàlú ń darapọ̀ mọ́ wọn aláròye gbọ́ pé níṣe làwọn èèyàn tínúbí náà ya sígboro àti ojú pópó láàárọ̀ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ keje oṣù kejì ọdún 2024 yìí tí wọ́n ń pariwo ààrẹ bọ́lá tínúbù olórí orílẹ̀-èdè wa àti àwọn gómìnà kan pé kí wọ́n tara ṣàṣà wá nǹkan ṣe sí ti oúnjẹ àti ọjà gbogbo tó gbówó lérí gegere lásìkò yìí wọ́n ní kinní ọ̀hún ti fẹ́ pin àwọn lẹ́mìí nínú ọ̀kan lára àwọn àkọlé fẹ̀rẹ̀gẹ̀jẹ̀ tí wọ́n gbé dání àwọn olùwọ́de ọ̀hún tí èyí tó pọ̀ jù lára wọn jẹ́ àwọn obìnrin àti ọ̀dọ́ títí kan àwọn ọmọdé kọ síbẹ̀ pé àwọn ọmọ nàìjíríà ńlá làṣì ẹ fòpin sí ìnira yìí o bẹ́ẹ̀ ni wọ́n tún gbé àwọn ọ̀rọ̀ tó jọra bí èyí jáde nínú àkọlé ọwọ́ wọn ọ̀kan nínú àwọn olùwọ́de ọ̀hún sọ fún Sahara Reporters pé ìwọ́de yìí yóò máa tẹ̀síwájú ni títí tá a fi máa dé Àbújá a ò sì ní í jáwọ́ títí tíjọba yóò fi rọjú ìnira àti ìpọ́njú tó gbòde kan yìí à ń ké sí Tinubu láti fòpin sí ìnira yìí àwọn aráàlú ńlá làṣì gidi ó ti fẹ́ gbẹ̀mí wa lọ́wọ́ kejì ẹ̀wẹ̀ Aláròyé gbọ́ pé ìwọ́de míì tó dá lórí ìfẹ̀hónúhàn tako ọ̀wọ́n gógó ọjà àìsí ààbò àti ebi tó ń pa aráàlú ti ń wáyé nílùú lọ́kọ́já tí í ṣe olúùlú ìpínlẹ̀ kogi wọ́n ní láti àárọ̀ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ kan náà làwọn obìnrin àtàwọn ọkọ wọn títí kan àwọn ọmọdé ti ń rọ́gìrọ́gìrọ́ kiri ọ̀pọ̀ òpópónà àti ojú pópó nílùú lọ́kọ́já wọ́n ń kọrin ìbínú wọ́n sì ń pe tinubu pé kó wá nǹkan ṣe sí ìnira yìí wọ́n láwọn kò dìbò fún un láti fìyà jẹ àwọn ìṣẹ̀lẹ̀ yìí ló mú káwọn ọlọ́jà tètè bẹ̀rẹ̀ sí palẹ̀ ọjà wọn mọ́ bẹ́ẹ̀ làwọn oníṣọ́ọ̀bù ń gbé ṣọ́ọ̀bù wọn ti pa káwọn ọmọ gànfẹ́ má bàa fi ìwọ́de náà kẹ́wọ́ láti jà wọ́n lólè tàbí dá yánpọnyánrin sílẹ̀ obìnrin oníṣòwò kan tó porúkọ ara ẹ̀ ní abilékọ ládi sọ fáwọn oníròyìn pé ike ìrẹsì táǹtà ní ẹgbẹ̀rin náírà eight hundred naira ti di ẹgbẹ̀rún kan lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà one thousand seven hundred báyìí torí báàgì ìrẹsì ìtàǹtà ní ẹgbẹ̀rún márùndínlógójì tẹ́lẹ̀ thirty five thousand naira ti lọ sí ẹgbẹ̀rún márùndínláàádọ́rin sixty five thousand naira kò tiẹ̀ wá yọ èrè kankan mọ́ fáwa tá ń tà á oníṣòwò míì sọ pé ní báyìí níṣe làwọn ń ṣiṣẹ́ bí erin táwọn ń jẹ ìjẹ ìlírí nídìí okòwò àwọn torí ọ̀pọ̀ kọ́sítọ́mà ni kò lówó lọ́wọ́ láti fi ra ọjà ìwọ̀nba ọjà táwọn sì ń rí tà kò yọ èrè kankan sílẹ̀ fáwọn mọ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.